ìyàwó buhari bẹ ọmọ nàìjíríà ìjọba ọkọ mi kò dáa tó àmọ́ ẹ foríjì wá ẹ̀yin ọlọ́lá tó wà níkàlẹ̀ ẹ̀yin àlejò pàtàkì pàtàkì gbogbo ẹ̀yin ẹni iyì lọ́kùnrin lóbìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìjọba yìí ti ń kógbá sílé lọ tó sì ṣeé ṣe kó jẹ́ àjọ̀dún òmìnira tó kẹ́yìn ní sáà ìṣàkóso wa lèyí tá à ń ṣe yìí mo gbàdúrà fáwọn ọmọ nàìjíríà mo sì fẹ́ káwọn náà gbàdúrà pé kí ètò ìdìbò àti ìgbéjọba fúnni tó ń bọ̀ yọrí sí rere ìjọba wa yìí lè má dára tó ó láwọn kùdìẹ̀kudiẹ tirẹ̀ ṣùgbọ́n mo fẹ́ lo àǹfààní ọjọ́ òní láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn olùkọ́ ẹ̀sìn Islam àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ mo bẹ̀ yín ni o gbogbo wa la gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ kí Nàìjíríà lè dára ju báyìí lọ fún wa èyí ni díẹ̀ lára àwọn ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tó ń jáde lẹ́nu abilékọ Aishat Buhari ìyàwó olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari lásìkò ètò àdúrà àkànṣe kan tí wọ́n fi sọrí ayẹyẹ àjọ̀dún òmìnira kejìlélọ́gọ́ta tí Nàìjíríà kúrò lábẹ́ àkóso àwọn òyìnbó amúnisìn gbọ̀ngàn àpérò mọ́ṣáláṣí àpapọ̀ ilẹ̀ wa nílùú Àbújá lẹ́tọ̀ náà ti ṣẹlẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ tó kángun sí àyájọ́ òmìnira tó wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kìíní oṣù kẹwàá yìí gẹ́gẹ́ bí Àìṣà ṣe sọ ó ní bí àwọn owó ilẹ̀ òkèèrè ṣe ń fẹ̀yìn náírà jọlẹ̀ lọ́jà àgbáyé ti mú kí ọrọ̀ ajé dẹnu kọlẹ̀ tí èyí sì ti fa ìnira gidi fáwọn aráàlú lórí ètò ẹ̀kọ́ ètò ìlera àti ìgbòkègbodò ojoojúmọ́ wọn síbẹ̀ obìnrin náà gbóṣùbà fáwọn ológun àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò míì fún iṣẹ́ takuntakun wọn láti ṣẹ́pá ìpèníjà àwọn ajínigbé àwọn afẹ̀míṣòfò àwọn agbébọn àtàwọn ọ̀bàyéjẹ́ míì tí wọn ò jẹ́ kí omi àlàáfíà orílẹ̀-èdè yìí tòrò. Aisha ní a gbọ́dọ̀ pawọ́pọ̀ jà lòdì sí ìpèníjà ètò ààbò yìí ni lóòótọ́ la mọrírì ìsapá tíjọba ń ṣe ṣùgbọ́n ó yẹ ká mẹ́nu bà á pé àwọn ètò lóríṣiríṣi nípa iṣẹ́ àgbẹ̀ dídá iléeṣẹ́ sílẹ̀ ríró àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin lágbára kí wọ́n lè rí ìpèsè amáratuni gbà kí wọ́n sì rọ́nà lọ ti wà nílẹ̀ èmi tìkára mi lo àjọ Aisha Buhari and Future Assured tí mo dìídì dá sílẹ̀ láti mú ìgbé ayé rere bá àwọn obìnrin ẹlẹgbẹ́ mi àwọn ọ̀dọ́ àtàwọn ọmọdé mo sì ti lo àjọ yìí láti ró ọ̀pọ̀ èèyàn lágbára gẹ́gẹ́ bó ṣe wí.